على فطرة الإسلام وكلمة الإسلام ọ̀rẹ́ عليه وسلم You. láti kọ́ àkókò rẹ̀ láti fi gbogbo. Bí ìbá ń bẹ ilé àkókò rẹ̀ ìlà ìfẹ́ tí ń yọ ọ́ láti fi Ìlú táwọn ń sọ yìí, ìlú òkú táwọn ti wọ̀ lóko. Bí ìbá ti táwọn wọ̀ lóko lọ́sọ̀ ìgbà àgbè. Bí ìfọ́ wa ní ìlú táwọn wọ̀ lóko Thank you ọjọ́ Bí ìyẹn bá ní ìwọ́n ìgbé ìgbà náà ló ń

bẹ́ẹ̀ ni àjọ ìdílé lápapọ̀ àjọ ìdílé àjọ. ṣùgbọ́n ìlú bí ìgbẹ́jọ́ ọ̀pọ̀lọpọ̀ àwọn ènìyàn wọ ìdúgbò èyí. torí pé kí ni ẹnì tó kọ́ máa bọ̀ wá bí àwọn mẹ́ta ra mẹ́jọ láti lù ú. ìbáṣepọ̀ àwọn bá ti ìtẹ̀lé fún ọwọ́ tó yẹ kó lọ bá wọn àwọn àwọn kí ló lẹ́yìn ọmọ ẹgbẹ́ àti ìwọ̀nba láàrin mẹ́jọ àwọn nígbà tí ìgbà tó kù ọ̀pọ̀ 进入了公关业里面，要把这个过程给大家主跟用户给了民工主义和民工家长的概念。为什么还有人找到这种合理？我主观理由是什么？第二个是，我跟他是有那啥的，我跟是我跟他啥的，我跟他说我我我，那个是因为什么？ ó ti ra rẹ̀ lọ. Bẹ́ẹ̀ ni ẹ̀yẹ rẹ̀ ní kò ṣe é nígbà tó bá ti ṣe lálẹ́ tó pariwo ọ̀gá tó rẹ̀ lọ́dún nígbà tí ìjọba wa ti rẹ̀ dáadáa tó bẹ́ẹ̀ ló pè é lórí ló pè é àwọn yóò fi máa ń ló pè é ṣáà. Bẹ́ẹ̀ni mo kò kọ́ kó kó pátápátá ṣe ọ̀gá tó ti jáde rẹ̀ ó fẹ́ sí o ìṣáà yìí. Gbogbo àwọn olóògbé ẹgbẹ́ ìṣàlẹ̀ ẹwà àwọn oníṣẹ́ tó bá àtẹ̀wọ̀ kí àwọn ènìyàn tó bá wọn báyìí ṣe láwùjọ. Àwọn ọ̀sán tó ń bọ̀ wọ́n àti ìṣẹ́yà kí wọ́n lọ sọ fún abẹ́rẹ́ ní láti bẹ́ẹ̀ láti wá àtẹ̀wọ̀ tó ló ń tó ní tó nígbà àkọ́kọ́ nínú wa kí ó má lè ní ìlú náà tó ń gbé. Ìgbà tó ń tó ní àkọ́kọ́ àti òun kọ́ ẹ̀ ní wọ́n á ti ṣe lórí ìṣá. Nígbà tó ń tó ní wá wá ní kéèyàn ìlú. Ìgbà tí a kò bá ti ń tún máa bá àbáríkà ìlúdà, wọ́n wá rẹ̀ kó wá kó. Ìdílé tó ń tún bàbá àwọn tó ń parí واحد وقول بين يومين وقبل الشاي أنت الله الله هو ذلك عبد الله يقول ما هو يمكن يجري رضي الله تعالى عنه في كلام النبي يقول قل يخرج tí ó tí ó mú òní dan diberikan Artinya, kita tadi setelah orang masuk ke dunia, ayat itu diberikan. Mereka ini ayat itu lalu diberikan ini. Aku, aku, aku, aku, aku, aku, aku, aku, aku, aku, aku, aku, aku, Nah, tuan-tuan, dia ini

mú àwọn mo sì ń bẹ̀rẹ̀ máa ní ìlú àwọn wá ní mo mú ní mo sá ẹ̀rọ bá yẹ kí òun wọ yóò ní ìwọ. ìjọba ẹ̀sìn máa ń padà yẹ mo sì wá ìdílé ìrìn àjò ìwọ tí ìwọ tó ń láti òun sí i ó fi ní ojú òfin kọlẹ̀ ẹ̀ wá fún mi. pé kí lọ́wọ́ ṣe àti ìwọlé rẹ̀ tó o ti wá ti lò Amen. bá ń gbé àwọn ìrìnàjò tó láti Muy 我不管，你得保护我。

Hallelujah. وقت به ولبته ما لا يدري wá láti ìbáṣọ ìwádìí àpapọ̀ Wọ́n wá sí ẹ̀yà Thank you.